أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونوفي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo. bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwa náà tá à ń gbìyànjú tá à ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama ẹ̀yin arúsìn ọlọ́run eléyìí tó ní fíkú class tí a máa ń ṣàlàyé fúnra wa lọ́sọ̀ọ̀sẹ̀ níbi tí a ti máa ń mú àwọn ọ̀kan ọ̀jọ̀kan àlàyé wá lórí àti gbàgbọ́yé àwọn àdájọ́ tó rọ̀ mọ́ ẹ̀sìn wa. àlàyé tí à ń ṣe lọ fún ẹ̀yin tọ́lọ́ ń ní kẹ́ ẹ máa tẹ̀lé ìdánilẹ́kọ̀ọ́ yìí òun ni ṣùrùtù sehati sọlá àwọn mọ́jẹ̀mú tí òun fi ń lálàáfíà là ń bá bọ̀ ẹ́písòdù twenty nine part twenty nine òun leléyìí tá à ń ṣe lọ́yìí lórí ọ̀rọ̀ ọ̀run lórí ọ̀rọ̀ ọ̀run nìkan lórí àkámù sọ́láàtì àti ìwọnú bá a ṣe ń kírun gangan o àti ìkírun o àwọn mọ̀kọ̀dìmọ́tù sọ́láàtì àwọn nǹkan tó yẹ kákọ́ gbọ́yé síwájú ìrun òun là ń yanjú lọ ẹ̀yin ẹrúsìn ọlọ́run kí ló jẹ́ àmọ́ farabalẹ̀ ṣàlàyé báyìí irun ní nǹkan àkọ́kọ́ tọ́lọ́run ó béèrè tó bá dijọ́ gbìyànjú kìámọ̀ ẹni tó bá ti lè fẹ́ẹ̀lì níbi ọ̀rọ̀ ọ̀run tó onítọ̀hún lẹ́nu tó fẹ́ẹ̀lì o kọ́lọ́mọ́jẹ̀mí àti yín kọ́mọ́jà fẹ́ẹ̀lì torí náà ká mójútó ràn wá o nípa twenty nine lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a tẹ̀síwájú. abala wo la wá yanjú lọ nípa twenty eight àáfà ń sọ nípa kọlbù níyà a àsìná àsọ̀là à ń sọ pé ká dàníyàn ká ládìsọ̀kàn ká lérò ń gbà mo mọ́jẹ̀mú tírun fi ń lálàáfíà ni èyí ó lánìyàn pé mo fẹ́ kírun súbọ́ọ̀hì. àbí mo fẹ́ kírun zuhuri àbí mo fẹ́ kírun jumu'a àbí mo fẹ́ kírun ìṣá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọkàn sì ni ọ wà àyè máa fẹnu sọ àti yanjú eléyìí kọjá pé ká máa sọ pé náà wáyé tù fárílà àní bídẹ́à làwọn àáfàá pé àdàdálẹ̀ tóra nìyàn àyè fẹnu sọ ọkàn ni máa ń wà àwọn azkar àwọn àlàbẹ̀ẹ́yà àwọn ìrántí ọlọ́run àwọn àdúrà kọ̀ọ̀kan tí wọ́n gbà wá nínú àdíìsì òun la máa ń fẹnu wí. so lẹ́yìn ìgbà tá a ti yanjú eléyìí tán làáfàá wa mú wa pé sáà lè yí àníyàn po hmm? while the solat is ongoing during the course of solat nígbà tá à ń kírun lọ tírun a ti bẹ̀rẹ̀ ẹ̀rùn pẹ̀lú àníyàn kan ṣé láàrin pa wá ń kírun lọ fàníyàn ọ̀run lè chẹ́ǹgì òun là ń yanjú lọ o ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ojú pọ̀nà tó sì wà fún ọ ń lọ bíi méjìlá àti wàá sọ mẹ́jọ ẹni tó bá jásí pọ́sẹ̀sẹ̀ ń dará pọ̀ ní part twenty nine yìí ni kírú ẹni bẹ́ẹ̀ lọ gbọ́ part twenty eight o kí n tà ń sọ ó lè àsúrọ̀tù tá a ojúpọ̀nà ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú ọ̀nà tí à ń yí àníyàn po lórí irun tó máa ń gbà wá òun náà ni mímọ́ àmúmi ìlà ìmọ̀ọ́mi afa lójúpọ̀nà kẹsàn-án òun ni kéèyàn wọnú ìrun kéèyàn bẹ̀rẹ̀ ìrun pẹ̀lú àníyàn pé màmúùmù ọmọlẹ́yìn ni mí ẹni tí ìran ìmáàmù táǹkì jàmá ni mí ẹni tó wá jẹ́ mahmum tó jẹ́ follower of the imam tọ́jú lẹ́yìn ìmáàmù òun náà wá lè di ìmáàmù during the course of solat whereas ìgbà tó wọnú òrun àníyàn pé wọlé ni pé ọmọlẹ́yìn ni mí o ọmọlẹ́yìn ìmáàmù ni mí ṣùgbọ́n tí lọ lòun di ìmáàmù àáfàá ni a máa wọ́n ní tó bá wá ṣẹlẹ̀ báyìí fàyè júùzù sẹ́ńpá ti sọ àwọn kan tí ọ̀tọ̀ níjẹjọ nípa twenty eight ṣùgbọ́n nú àwọn ìtọ́tọ́ aṣọ àwọn ìtọ́tọ́ aṣọ ètí ọ̀tọ̀ náà nínú àwọn mẹ́jọ tá a ti sọ lọ ìtọ́tọ́ táwọn afáàwí ẹ̀rí tán lò èyí tí ò tọ́ ṣùgbọ́n lẹ́ẹ̀kẹsàn-án yìí afáà ní fàyè júùs òun tọ́ ń tiẹ̀ tọ́já sí pé èèyàn wọ inú òrùn pẹ̀lú àníyàn màmúùmù màmúùmù lẹni tó tò lẹ́yìn ìmáàmù ìmáàmù òun lẹni tó ń lídìí wá nù òrùn mọ̀nfárídù lẹni tó ń dàrún kí òun nìkan kò kí ń jẹ̀mọ́ kì í sọmọ lẹ́yìn ìmáàmù báwọn so torí àwọn ìsìláhàtì yẹn tá à ń yanjú àáfàá nírú eléyìí tó bá ṣẹlẹ̀ kò sí tó burú ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ bíi pé èèyàn tó lẹ́yìn ìmáàmù àlùwàlá ìmáàmù já lápẹ̀rẹ̀ àbíwálì ìyá ọdún bíi la ibi a ń kírun lọ làmúrún bá sẹ́mù ìmáàmù ìmọ̀mọ̀ ọba lè kàn tó máa yẹ pé wọ́n bá rọ́ọ̀ṣì ìmọ̀mọ̀ kó lórí múmbàrí lápẹ̀rẹ̀ àbí even gan irú ta lọ́sọ̀lẹ̀ sí umaru ibn al-khattab nípa twenty eight nígbà tí ọkùnrin abúlùlù àlùmọ̀júsí tó gún umaru ní nǹkan lórí irun tí umaru sì ti sàábé pàtàkì abdulrahman bona auf tó dẹ̀ tì síwájú kọjá ìmọ̀mọ̀ abdulrahman bẹ̀rẹ̀ irun ma'amuman súnmọ̀ sora ìmọ̀ọ́mọ́n àsìná asola. abdulrahman bọ̀dọ̀ àwọn fúnrọ̀bí aláàn sàbí pàtàkì ara àwọn mẹ́wàá tán gbàwé àlìjàn náà ni ó wọnú òrun lẹ́yìn alkhalifa asani lẹ́yìn àáfà àwa umaru ọmọ khatob gẹ́gẹ́ bíi màmúmù ẹni tó ń kọ̀ sí imam ṣùgbọ́n nígbà tí nǹkan kan ṣẹlẹ̀ sí màmù òun náà di màmù àwọn àáfà àlọ́tọ́ irú ẹ̀ náà ni kálùwà láàmú ọjà kò tiẹ̀ nìkan bọ́ wájú àtàwọn tó bá tún jọ bẹ́ẹ̀ eléyìí ńkọ́ o fàyè jùs àwọn àfáà ló tọ́ o. asúrọ́tùl àṣírà ojúpọ̀nà ẹlẹ́ẹ̀kẹwàá tọrọ àǹyí àníyàn po nínú òrùn tó máa ń wá òun ni mímọ̀ ń fárídín ìlà ìmáàmí mímọ̀ ń fárídín ìlà ìmáàmí òun ni kéèyàn bẹ̀rẹ̀ ẹ̀rùn léèyàn nìkan èèyàn òkìjà máa mọ̀nfárídù ẹni tí ń dárun kí àṣé lè bẹ̀rẹ̀ ẹ̀rùn pẹ̀lú àníyàn pé mọ̀ ń dárun ni tó ń tàn ọ́ di lè máa mú àwọn àáfàá lélẹ́yìí náà jùs wọn ló tọ́ irú ti lè ṣẹlẹ̀ àyùsọ líya rọ́jòl mọ̀nfárídàn gẹ́gẹ́ bíi kéèyàn máa dárun kí ni ìsìn èèyàn dé mọ́sálásí wọ́n ti kí jàmáà tán èèyàn wá ń dárun èèyàn lẹ́nìkan náà bá tún dé another late comer ọba join wa àbí ó lúrù àbẹ́ni ẹ náà bóyá ó láwùjáre ṣẹ̀rí àkàn bóyá ó sùn ó ṣẹ̀ṣẹ̀ jí ni bí wọn lọ mọ́sálásí fún ìrìn táwọn ọjọ́ kí jẹ̀mọ́ lọ́ba bá wa tá à ń dárun kí lòun náà bá sàlùwàlà lọ́ba join wa whereas àwọ̀ lánìyàn pa afẹ́ jẹ lè mọ́mù bí n dárun mi kí mo ń fárí dàn lémi nìkan ṣùgbọ́n nígbà ń kírun lọ lẹ́nìkan náà bá join wa abá di jẹ̀mọ́ àsàníyàn tá a fi wọnú òrun làníyàn ti ń dàrún kí àníyàn yẹn ó padà di páwa náà di imam àwọn afa nírú eléyìí náà wọn ló tọ́ o wọ́n ní ò sí nǹkan tó burú ń bẹ. lè hadithi ibn abbas radiyallahu anhuma torí hadithi sàbẹ pàtàkì àáfàá wa abdullahi ọmọ abbas kọlọ̀ ń kó bá níjọ́nu sí wọn. ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ lóòótọ́ níbi ìrun náà fílà òru àwọn àáfàá ní ìdájọ́ ọ̀ràn yẹn náà níbẹ̀ fún náà fìlà yẹn wọ́n ládìísì yẹn ó wà extended débi ìrun ọ̀ràn yẹn kí ni tó ṣẹlẹ̀ àáfàá wa ní bíptù inda kọ́ọ́là láti àáfàá wa ibnu abbas wọ́n láwọn sùn lọ́dọ̀ àbúrò màmá àwọn kan ìyá wa nìyẹn wọ́n níbẹ̀ làwọn ibẹ̀ lọ́jọ́ tá à ń wí yìí fakọ́mọ̀ nàbí sallallahu alaihi wasallam nínà láì ànábì wàá jí lóru lẹ́ni tó ń ṣe náfìlà òru kọ́lọ̀ ń kó ṣe ní rọrùn fún gbogbo wa náà ká máa jí lóru ká máa ṣe náfìlà hmm, ká máa bọ́ lọ́n sọ̀rọ̀ kí ni tí ó ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn tí ọ̀la nìyàn jàmọ́ rárá kí ni tó wá padà ṣẹlẹ̀ àáfàá wa ibnu abbas àáfàá wa abdullahi ọmọ abbas kọlọ́mbà ni yọ́nú sí bàbá àti ọmọ wọ́n ní tó ṣẹlẹ̀ nípa àwọn náà bá rárá dúró fàkóńtù ùsọ́lì máa àwù èmi náà bá rárá sàlùwàrà wọn bá dúró lẹ́gbẹ̀ẹ́ àná mo bá ń bá àná bí ìṣe náà fi lọ́wọ́ ọmọ èké náà wà níjọ́ náà o wọ́n ní fakumtu anya sáárì yìí ẹgbẹ́ òsì ànábì làáfà wa ibùnà abbas dúró sí njọ́ náà sẹ́ẹ̀mọ̀ tẹ́ẹ̀mọ̀ pọ̀ méke ni wọ́n nìyẹn pé wọ́n àti ìmọ̀ ìdájọ́ yẹn dáadáa njọ́ náà ó ní fa akhadha bi rasi fa àkọ́ọ̀mọ̀ ní anyẹ̀mí nìyí ànábì wa ara mú àfà wa abbas fọwọ́ mu lórí ọwọ́ amú wa sẹ́gbẹ́ apá ọ̀tún pé agbọ́ ọ̀tún máa mú òun la máa ń dúró sí tá a bá ń kí jẹ̀mọ́ àwọn àfáà aládìí ìfìfì ń yepo tọ́ bẹ́ẹ̀ kọjá sí pé ẹnìkan ó bẹ̀rẹ̀ ẹ̀rùn tóun nìkan ń dàrún kí ẹlòmíì ò sì dé yóò sì jọyìn rẹ̀ wọ́n sì máa kí jẹ̀mọ́ àwọn lọ ó sì lálàáfíà níwájú ọlọ́run kódà kọ̀lá nìyẹn jẹ̀mọ́ tẹ́lẹ̀ yóò sì padà gba ládàá jẹ̀mọ́ ó bẹ̀rẹ̀ mumfaridan lóun nìkan ó sì padà di ìmáàmù àáfàá ní ká gbọ́ eléyìí náà yìí eléyìí náà tọ́ nínú shari'a Islam ọ̀tọ̀ nínú fẹ́kì àáfàá ní àsúrọ̀ alahadiyata ashara ojúpọ̀nà kọkànlá tọ́jẹ́ pòun náà ó tún ní í ṣe pẹ̀lú yíyí àníyàn po lórí ìrun àáfàá lòun náà ni min imamin ìlàmùnfàrìdín láti pé èèyàn jẹ́ lè máa mú kọ́ wá dẹni tí ń dàrún kì eléyìí náà pọ́síbù èmi ni máa màwa méjìlá ń kíjà mọ́ àbáwa mẹ́ta gan ẹni àkọ́kọ́ àlùwálẹ̀ ìbàjá ẹni ẹ̀kejì àlùwálẹ̀ ìbàjá tó èmi nìkan ló kù èmi nìkan mo parí ìhun àbáwa méjìlá ń kírun ìrun jàmá mo bẹ̀rẹ̀ ìrun ìmọ̀ọ́mọ́ ẹni ẹlẹ́ẹ̀kejì àáfà ni inú rẹ̀ bá ń dàrú lórí irun bá a ṣe pòròpòròpòrò lọ́ bá ń ju àwọn bọ́ǹbù tá à ń wí ilẹ̀ làwọn atẹ́gùn òbú bá ń jáde onítọ̀ọ́ bá òun ọ̀sàrí ni kó wọn lọ tọ́ílẹ̀tì o lọ́ba lọ tọ́ílẹ̀tì pé kó wọn lọ yàgbẹ́ àáfà kí ni tí ó ṣẹlẹ̀ sí ìgbà tí yéé padà dé ìmáàmù ti kírun tán irú ìmáàmù yẹn ó ti padà di mọ̀nfárídù ẹni tí ń dàrún kì tó rẹ́ni tó sọ́ di jàmáà tóun náà fi jẹ́ màámù torí inú Islam jàmá bẹ̀rẹ̀ látòrí èèyàn méjì ṣùgbọ́n ẹnì kejì tálùwàlá rẹ̀ sì ti já yẹn àbí wọ́n ti ẹ̀ pé mẹ́ta gan àlùwàlá àwọn méjì yòókù já òun nìkan ló kù irú àárín yìí náà ó lẹ́tọ̀ọ́ sotí àáfàá nírú eléyìí o ṣùgbọ́n kéè nǹkan tí wọ́n sábà ṣẹlẹ̀ àfikọ́jẹ́ ìlàlẹ̀ obìnrin yóò ní ẹ́skúùsì kan àbí àwíjàre kan so ti yé so èèyàn jẹ́ màámù àwọn jàmáà wà lẹ́yìn èèyàn àlùwàlá wọn wà intact ẹnìkan kan ò ṣèṣe nù wọn ẹnìkan kan ò ṣubú kò sẹ́ni tí ó kúrò lórí irun èèyàn gbọ́dọ̀ sọ pé wo bí n kúrò lórí mọ́bà rẹ̀ òjòdè kí n lọ dáràn mi kí lẹ́yìn rárá ó kírun fún ọ̀tán ni o torí wọ̀ ní dráìfà tán wà wọ́n lọ wà wọ́n tí èbúté òfo wà wọ́n dé èbúté ògo ni ṣùgbọ́n tó yẹ pé àwọn ọmọ níta sọ yìí ṣẹlẹ̀ bíi pálùwàlá wọn já àtàwọn tó tún jọ bẹ́ẹ̀ ìmáàmù a di mufaridu àáfàá nírú àníyàn yìí kò bà ìrun jẹ́. asúrọ̀tù sáníyà ashar ojúpọ̀nà kejìlá tọ́jẹ́ pé òun náà ni àlàáxírà asúrọ̀tù làáxírà òun náà ni ojúpọ̀nà tó kàn nínú àlàyé tí àwọn àáfàá wa tí wọ́n ṣe òun ni mímọ àmúmin ìlàmùfárídùn àṣeyàn a máa wọnú ọ̀run pẹ̀lú àníyàn pé mo tò lẹ́yìn ìmáàmù tí yóò sì padà yí padà yóò kúrò ní mahmum yóò di monfarid kí ni túmọ̀ eléyìí yóò kú ọ̀lẹ́ tí ń tẹ̀lé mahmum yóò dẹ̀ tí ń dárun kí irú ẹ̀ náà ni òun náà mọ́jẹ̀mú ló máa ń fà làlùrí ló máa ń fà bíi pé èèyàn kírun lẹ́yìn ìmáàmù ó lè má jẹ́ èèyàn méjì gan ẹ lè pọ̀ òun ni mọ́ọ̀mù wá fa kéwúgùn kọjá bó ṣe yẹnu ṣẹ̀ríà àlàáfíà tiẹ̀ kò sì gbé àbí fúdi kan ìwọ nídìí lápẹ̀rẹ̀ ń sìn kálẹ́nìkan ó fẹ́ kí ìrun zuhuri lẹ́yìn ìmáàmù ó dẹ̀ ní ẹ̀gzáàmù tí ó kọ ní two o'clock ó dẹ̀ ti rí pé mọ́sálásí eléyìí one thirty wọ́n ti máa ń kírun tí wọ́n bá wọn kí jàmá tí wọ́n bá kó bá wọn kí jàmá tí wọ́n bá yẹ di bíi quarter to two òun ó ti parí òun sì kó mọ́sálásí òun bọ́ sí examination center lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ìrìnsẹ̀ bí méjì sí mẹ́ta ni àbí sí five minutes ìmáàmù bá bẹ̀rẹ̀ ẹ̀rùn lákàkíní ìmáàmù lọ rúkú tó fi di kọ́tà tó tù ẹni yẹn tó lo ìmọ̀ ni pé well bóyá lákà ọkọ náà fàgùn ìmáàmù bá tó bẹ̀rẹ̀ lákàkejì ten to two ìmáàmù lọ five to two ọ̀rẹ́ wa ọ̀làǹfààní kọ́ rárá sọ́sẹ́gbẹ́ kan èyí tó ń bá máa mú òkì ọ̀rọ̀ méjì làwọn onímọ̀ sọ láàrin yẹn o ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé èyí tó ń bá máa mú òkì mọ́ wulẹ̀ já ìwọ ara bọ́ sẹ́gbẹ́ kan ó ti kú òní máa mú mọ́ farid ó rẹ rùkú jẹ́jẹ́ àáfà ó sì sí táyà rẹ tó dìde fàtíà fàtíà mọ̀ sáré lọ ní ìsámọ̀ olú ẹ̀. àáfàá ní tàbí bẹ́ẹ̀ kọ́ kéèyàn fẹ́ ó wà gérun yẹn ara bọ́ sí kọ́nà kan àbọ̀wọ́ ẹ̀yìn mọ́sálásí ara sì kà mọ́ mi ó sì ara kírun tiẹ̀ jẹ́jẹ́ ọba máa bá tiẹ̀ lọ. àáfàá nírú àárín yìí náà kì í sábà ṣẹlẹ̀ tí ì bá ṣe pé ó véré ń ṣẹ̀rẹ̀ àyè hmm? bọ́yé èèyàn rí nǹkan kan tó bá ṣẹ̀rí àmú o kéèyàn má di mùnáfíkì o irú ẹ̀ ni ń tó ṣẹlẹ̀ nínú hadithi kan tó pọ́pùlà pọ̀ táwọn àáfàá sì máa ń rí fàásì àáfàá wa Mu'adh ọmọ Jabal nígbà tán lídìí ọ̀run tí wọ́n fàrún gan hmm? kí sàdé kan tó yẹ pé òun ti lọ látàárọ̀ tó ti ẹni wa àgbẹ̀ tó ń rò kóhun òkírun kóhun tó wọlé ẹni ẹlẹ́ni sì ara bọ́ sí àwọn àáfàá míì wọ́n ní pé ọjà ìrun tiẹ̀ ní kì í ṣe pé lọ ó sì ara ka fáti àti sura kan tí ó sì kírun tí ó sì lọ so ọ̀rọ̀ méjèèjì náà làwọn onímọ̀ sọ pé a lè lo kọjá pé ìtàǹkì lẹ́yìn máàmù náà ẹni tó jẹ́ máàmù mù yóò bá di mufarid ẹni tó tó lẹ́yìn máàmù ọ̀bàdàn ti ń dànù so yóò complete ẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́yà sí àlọ́kọ́tẹ̀ yóò bá ara múnu yẹn yóò gé yóò ara bọ́ sí kan yóò bá kí ìtọ́fẹ́ ṣùgbọ́n eléyìí kì í ṣe irú àwọn èèyàn ká mọ̀ kankan tí wọ́n ṣe ọ̀dọ̀ wa ń bí o tẹ́lẹ̀ pé torí pé àwọn èèyàn jẹ́ mọ̀nà fìkì kọ́lọ́wọ́ là wá tí wọ́n bá ti rí pé mọ̀mọ́ fàkí ogun tẹ̀ntẹ̀ni ìmọ̀mọ́ fàkí ogun náà o yàbí wálé mọ́rúsà láti amáyàtọ̀ sàálù náà èèyàn sàmọ́ ìdátìlì burújì odidi súra yẹn ọ̀kẹ́ka wọ́n bá ló ti fàkí ogun so the same set of ìjọba kan lè wo fídíò kan dúró fún wákàtí kan méjì tó bá jẹ́ fídíò bọ́ọ̀lù kí wọ́n máa complain sísè mọ̀nà fìkì o ṣùgbọ́n ẹ tó yẹ kó bá nídìí ìṣẹ̀rí àbọ́yá ètò àlàáfíà rẹ̀ ẹ̀ tirẹ̀ ò gbé àbò tó ní nǹkan míì torí pé àsìkò báyìí lóun plan fọ́run kó lè wọn láì lọ ṣe exam òun àbí kó lè ráyè lọ ṣe nǹkan tó ń ṣe pẹ̀lú ilé ayé òun àbẹ̀sí òun náà bákan náà so àwọn àfáà lọ́nà méjìlá tí ọ̀rọ̀ à ń yí àníyàn po nínú ọ̀run tó lè bá wá òun nìyẹn kọ́lọ̀ kó fún alágbọ̀yọ́ rẹ̀ ẹ̀yin arúṣẹ́ ọlọ́run àti ìkú lórí ọ̀rọ̀ àníyàn ìfẹ́ àti nínú mọ́jẹ̀mú márààrún tá a sọ pé ní máa jẹ̀rùn ọlá láàfíà ẹ̀rí pọ́rọ̀ àníyàn la sọ jù òun náà la tó ń sọ ọ lọ àáfàá ní ẹja tó bọ́ sórí mas'ala mi kí ni mas'ala yẹn ikhtilafu níyàtìlì ìmáàmì wálímà àmọ́mì jàmọ́ ẹ̀jọ̀ sẹ́lá àwọn mọ̀sáìlù táfà tó ń bọ́ sí àwọn tí questions máa ń pọ̀ lórí ẹ̀ gan-an òun lára yanjú yìí o kí kálukú wa ká farabalẹ̀ ká gbọ́n táwọn àfẹ́sìn tí wọ́n ń sọ yé kọ́lọ́njẹ́ wúlò fẹ́ tó ń sọ àtàwà tá à ń gbọ́ o. àáfàá ni wípé ṣé ìmáàmù ìlèmọ́mù lọ́dọ̀ tí wá ń bì àti màmúmù èyí ọmọlẹ́yìn ìmáàmù tí ń kọ́ sí ìmáàmù sàníyàn wọn lè yàtọ̀ kíkọ́ ọmọ kizuri kíkan ọlá nìyẹn asiri kíkan ọlá nìyẹn asiri kíkan ọlá nìyẹn zuri lápẹẹrẹ sẹpẹ ráka méjèèjì lẹ́yìn ọjọra wọn ni mo ṣe lò tó bá rí bá wọn tàbí kíkan ọlá nìyẹn ṣáà kíkan ọlá nìyẹn magribi gbọba síkì mẹ́ta tán kó tó kẹlẹ kẹrin kó fi ṣe nọ́mbà wà náà ìṣáì èyí ò náà pè ní ìtìláàfù níyà tàbí kíkan ọmọ kọ́ran yàn kíkan ọmọ kíná fìlà jàmọ́ ìjà àáfà níláàkì láàfà fi mashru'iyyati ìtìmáàmì mùsọ́lì bí ìmáàmì máa tàwà fúkì yìí má fi nìyà àáfàá ni kò sí apẹ̀ẹnu pé ń tẹnu àwọn àáfàá kò lè lórí òun náà ni pé ń tó fẹ́ kírun tó bá ti lè kọ́sì ìmáàmù wọ́n ṣe lófin ó jẹ́ mọ̀ṣòro à nínú mọ̀ṣòro yíyá rẹ̀ ṣíṣe lófin legality ẹ̀ permissibility ẹ̀ ẹnu àwọn àáfàá kò sí apẹ̀ẹnu bí eléyìí pé àníyàn wọn gbọ́dọ̀ rí bákan náà tẹ́lẹ̀ ìbádàníyàn zuri ìmáàmù dàníyàn zuri ẹn tó tó lẹ́yìn ẹ̀ náà kò dàníyàn zuri tí ìmáàmù bá dàníyàn pé wítìrì mò ń ṣe kẹ́ni tó tẹ̀yìn náà dàníyàn wítìrì tẹ́lẹ̀ pé ìmáàmù bá dàníyàn pé tàràwì ìrun ásámú báwa ṣe máa ń pè òun ni mò ń kí kẹ́ni tó tó lẹ́yìn náà láníyàn ìrun ásámú kí ìmáàmù ọ̀láníyàn sọ̀látùlì jánásà ìrun kẹ́ni tótó náà lánìyàn ọ̀run òkú àáfàá léyìn gangan òun nípìnlẹ̀ tá a ṣe lófin faridon kanat ausunna yálà ìrun yẹn jẹ́ ọ̀ràn yẹn ni o àbọ́jà àwọn sunna àbáwọn nàwáfílù àwọn ètò tó jẹ́ àṣegbọrẹ míì tí è ṣe ọ̀ràn yẹn ṣòwò tó ti pa àwọn àfa àwọn àní pọ́blẹ́mù bẹ́ẹ̀ fún mọ̀tàlá fàálù lẹ́ẹ̀lmì fíìmà ìdàkítàlà fati níyàtúlù ìmáàmí wẹ́lmáàmù ṣùgbọ́n àwọn onímọ̀ ní ló fi já sí gbọ́rọ̀ fíkìwé yẹn gbọ́dọ̀ máa sọ ẹnu sọ kẹlòmí a sọ wípé kò sáàfà kankan tó sọ bẹ́ẹ̀ láyé ọ̀rọ̀ àfà mélòó ló ti kà èyí sáré máa sọ báwọn pé kò sáàfà tó sọ rú ẹ̀ láyé èyàn sọ pé à nínú àwọn tá a ìdìmọ̀ wọ ẹnu àwọn àfà àkọlórí eléyìí tẹnu wọn bá ti kó a jẹ́ pé àtúnpè kò sínú àwọn àfọ onímọ̀ òdodo tó sọ nǹkan mìíràn ṣùgbọ́n ìta bá rí i pé kìláàfù ń bẹ ń bẹ ìyapa ẹnu àwa wá dì kan mú yóò rọ́ǹgì kọ́ wa sọ wípé ntẹ́lómìn sọ kò sáfà àtọ̀sọ bẹ́ẹ̀ tá ń sọ bẹ́ẹ̀ fọ́ pé sáfà àtọ̀sọ bẹ́ẹ̀ ìwọ́di ráyón mínal àárọ̀ ọkẹ́ di ìkánú àwọn opinions mu bọ́yẹ̀ tó dìmú yẹn ńlọ́jẹ́ àsọ̀hí ńlọ́lá láàfíà òun ni àrọ́jẹ́ ńlọ́tẹ̀sùn jùlọ dọ́ọ̀tiẹ̀ wàrọ́jìhù ẹ̀ńdàkà kọ́díyẹ̀ kúnú màrìjú han ẹ̀ńdàgà ìríkà wàlmàrìjú ẹ̀ńdàgà ìríkà kọ́díyẹ̀ kúnú rọ́jì han ẹ̀ńdàkà ọ̀dà lámàṣà àtàfì wàlájìdá wàláhìsọ́m wàláṣàtù ìtí wọ́n rò pé ń lọ tẹ̀sùn wọn ó lè má tẹ̀sùn wọn lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí ọ ìtí wọ́n sì rò pé ó tẹ̀sùn wọn lọ tẹ̀sùn wọn lọ́dọ̀ ẹlòmíì gbogbo orú àwọn nǹkan yẹn ò tó táwọn wá fa wàhálà táwọn sọ̀rọ̀ burúkú táwọn bára wa jà lórí ẹ̀ mọ̀sálù kìláfíà ìtìhàdíyà fèkìhíyà ni ọ̀rọ̀ fíkìú ti gbìyànjú lè wọ̀ ni táwọn àáfàá lè ṣe ti àádù lórí ẹ̀ tó akẹ̀wé ìwọ lọ́wọ́ akrob ìlàsọ̀wà wà ìlàsọ̀nà ìwọ ló súnmọ́ òdodo jùlọ Muhammad sallallahu alayhi wa sallam àáfàá láwọn onímọ̀ wọn ya pẹ̀lú lórí pé sáníyàn lè mọ̀ àti màmúmù hmm, só lè jọra wọn àbó lè yàtọ̀ só lè yàtọ̀ ní o ni wa sahih annahu la yushtarat à ń kíni o à ń tà wá àfàkọ́ niyatul ma'mum niyatal imam tàbí bẹ́ẹ̀ kọ́ à ń tù wá fi kọ́ niyatul ma'mum niyatal imam àfààní ètò lálàáfíà ni pé ko sínú mọ́jẹ̀mú kọjẹ́ mu mu. ẹni tó tó lẹ́yìn ìmáàmù kìí ṣe májẹ̀mú tí òun fi ń lálàáfíà ni kọjá pàníyàn rẹ̀ yóò wà bá ti máàmù mu ìtumọ̀ ẹni pé àníyàn wọn lè má bára wọn mu àníyàn wọn lè yàtọ̀ ìmáàmù lè máa kí àṣírí lọ́wọ́ kẹ́nìkan wọ mọ́sálásí kó wọn jẹ zúrì tá a dẹ̀ ti di pé jàmáà méjì ọ̀gbọ́dọ̀ máa lọ lọ́nu mọ́sálásí bákan náà jàmáà ọ̀gbọ́dọ̀ máa lọ lọ́nu mọ́sálásí kẹ́nìkan wa máa ṣe kọ́ máa dárun kí lọ́bàjọ́ ìmáàmù pẹ̀lú àníyàn zuri mọ́mọ́dé ń kí a sí lọ inú rẹ̀ lálàáfíà àfa ẹ má jà tí ìwọ́nu mọ́sálàì tó rọ́rọ̀ pọ̀ táwọn ibn rahman ńgbà tá a bá dé pàtàkì ibi ikhtilafu niyatil walmamu ibẹ̀ láti bẹ̀rẹ̀ nkànnà filẹ̀ umri baqiya kọ́lọ̀ nkọ́sẹ̀ mi wá ashadu an wa rahmatullahi wa barakatuh.